إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لري إذن لكوا نقا على مريض èyí tí a ma gbé yau òun náà ni tí àwọn àfáìsí pè ní arkanu sọ́lá àwọn orígun ìrun ìtumọ̀ eléyìí òun náà ni àwọn nǹkan tí ó jẹ́ ọ̀ranyàn nínú ìrun tó ṣe wípé tá a bá gbé wọn jù sílẹ̀ àmírun tá bá máa mọ̀ gbé wọn jù sílẹ̀ a nírun bákan náà tí a bá gbàgbé láti gbé wọn jù sílẹ̀ ta bá gbàgbé ta gbé wọn jù sílẹ̀ tí a bá mú wọn wá padà a nírun so eléyìí ni tí a fẹ́ máa gbé ẹ̀wò eléyìí dẹ́ ni a máa mọ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ìkanú àwọn pàábí anábúwa muhammad sallallahu alaihi wasallam tó wá láti oko gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú sahihul bukhari àtàwọn tíra hadithi mi nínú hadith abu uraira radiyallahu anhu ó ní anna rasulallah sallallahu alaihi wasallam dakhala almasjida فدخل رجل فصلى النبي صلى الله عليه وسلم هو mọ́ṣáláṣí rẹ̀ ní ọjọ́ kan láìpẹ́ tí àsìkò tí ó wọlé arákùnrin kan náà wọlé fasọ́lá arákùnrin ikirun lẹ́gbà tí ó parí irun fasọ́lámà alànàbíyí sallallahu alayhi wasallam faradda ó sálámà sí anábi sallallahu alayhi wasallam anábi dáa lóhun padà وقال lẹ́yìn gbà tí a nábi sallallahu alaihi wasallam dárakùnrin lóhun ó ní irji' fasalli fa innaka lam tusalli anábi sallallahu alaihi wasallam ó ní padà láti lọ kírun torí pé èyí tó kíyìn ò kì í ṣe rùn faraja'a yusalli ṣùgbọ́n gbà tí ó kírun náà bó ṣe kí lákọ̀ọ́kọ́ náà ni ó ṣe kí tó ma já a fasallam ó tún wá bá anábíwa muhammad sallallahu alaihi wasallam yẹni tó sálámà láti jáde fasallama alannabiyyi sallallahu alaihi wasallam ó sálámà sí anábi sallallahu alaihi wasallam faqal anábi sallallahu alaihi wasallam sọ pé irjuri fasalli fa innaka lam tusalli anábì ní padà lọ kí o èyí tó kí yẹn ò kìí ṣe rún eléyìí ó ṣẹlẹ̀ bí ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ faqal lẹ́yìn arákùnrin wa ní walladhi ba'athaka bilhaqqi mo fi ọba tí ó gbé ẹ dìde pẹ̀lú òdodo that ọba tó rẹ̀ ń ṣẹ́ pẹ̀lú òdodo ma uhsinu ghayrahu ní ìmọ̀rún kí jú mú ṣe kí yí lọ fa'alim ni torí náà kọmi bó ṣe yẹ kínkí àwọn afẹ́ẹ̀sì wọ́n ní anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ní kó padà láti lọ kí bóyá ọkùnrin yẹn ó rí kí ju bó ṣe kí tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n the náà ló pìtì so ìgbà tí arákùnrin wá jẹ́wọ́ kún un mọ́ kí ju báyìí lọ torí kí anábi sallallahu alaihi wasallam kó kọ́hún faqal anábi sallallahu alaihi wasallam wá ní idha kumta ila salah tí o bá fẹ́ kírun lẹ́yìn gbà tó bá ti ṣe gbogbo àwọn nǹkan tí ó yẹ kó ṣe fakabbir anábi ní ṣe allahu akbar ilé ìlàwọn afẹ́sí pè ní takbiratul ihram kábára tí a máa fi ń wọ̀run kábára tí a máa fi wọ̀rọ̀ so a sọ allahu akbar ẹlòmí kò mọ kábára yìí kò máa sọ tí ó bá sọ ó lè ní allahu akbar allahu akbar ẹlòmí ó sọ tí ó bá mọ̀túnmọ̀ tó ń sọ kò ní sọ torí pé akbar ó yàtọ̀ sí akbar akbar ìtumọ̀ rẹ̀ ní in to fi tóbi jù Allahu akbar ọlọ́wọ́ ọba ní fi tobi ju ṣùgbọ́n tá bá ní Allahu akbar ìtumọ̀ rẹ̀ ni pé ìlú lọ́lọ́run ní èdè Lárúbáwá so ló jẹ́ pé àwa tí a máa ń rọ ohun imam àbí àwa tí a jẹ́ ìmáàmù náà tá a bá là ń sọ kábára tá à ń sọ Allahu akbar ẹ jẹ́ kí a ṣọ́ra kó mọ́ yẹ pé Allahu akbar láàmà sọ kó ṣe wípé báyẹn àáfà tá a bá ti fa ó ti di ìlú torí pé gbólóhùn kábárò ìtumọ̀ rẹ̀ ní èdè lárúbáwá òun ni ìlú plural rẹ̀ ni akbar so tàbá ní Allahu akbar ìtumọ̀ sọ ni pé ìlú lọ́lọ́run so eléyìí dẹ̀kọ́ ní ta gbàlérò ìta gbàlérò ní pé ọlọ́run ọba ló fi tóbi jùlọ so torí náà kéèyàn ṣọ ẹnu níbi àwọn àwọn nǹkan báyìí so anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó sọ fún arákùnrin yẹn wípé fakabir ṣe allahu akbar allahu akbar so eléyìí la máa fi wọ inú ẹni tí ò bá sọ eléyìí ẹni yẹn kò ní irun bákanáà ó pàtàkì kó ṣe pé gbólóhùn Allahu akbar ta sọ yìí orí ìdúró láti sọ orí ìdúró òun láti máa sọ kò ń ṣe ìgbàta bá ti tẹ̀ láàsọ gbólóhùn Allahu akbar ta fi ń wọnú ìrun torí wípé ìtí ànágbà Muhammad sallallahu alaihi wasallam in tí ó sọ ó ní pé ìdá kúmta ìlà sọ́lá tí ó bá fẹ́ kírun tó ti dúró tó fẹ́ kírun fakabdir ṣe Allahu akbar bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala náà ní wa qumu lillahi qanitin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní ẹ̀dúró nígbàtẹ̀ bá ń kírun lillah fún Allah subhanahu wa ta'ala qanitin pẹ̀lú ìbẹ̀rù àti kí ọkàn yín kó wà níbi ìrun tí ẹ ń kí so pẹ̀lú eléyìí àti sọ nǹkan méjì ká Allahu akbar in tí a máa fi wọ ìrun ni tó dẹ̀ jẹ́ orígun òrun bákanáà ká sọ lórí ìdúró lára orígun òrun ni ẹlòmí ó wọnú mọ́ṣálásí wọ́n ti ń bẹ ní rùkúrù yóò sáré lọ sí rùkúrù yẹn yóò máa sọ aláhu akbar yẹn yóò máa sọ papọ̀ bó ṣe ń lọ rùkúrù irú èèyàn bẹ́ẹ̀ kò níhun orí ìdúró láti gbọ́dọ̀ sọ aláhu akbar yẹn orí ìdúró láti gbọ́dọ̀ sọ so ìdúró yẹn orígun òrun yìí ká sọ aláhu akbar yẹn náà orígun so eléyìí pàtàkì àwọn afẹ́sìn ní a máa sọ wípé àníyàn ta fẹ́ kí lára orígun òun ni bó ti ẹ̀jẹ́ pé ńgbà tí a ń sọ̀rọ̀ ń pa mọ́jẹ̀mú ìrun a sọ fún wa pé àníyàn ara mọ́jẹ̀mú ni ṣùgbọ́n àwọn àfáà ní a máa kàákún ara orígun ìrun yàtọ̀ tó ń bẹ láàrin mọ́jẹ̀mú àti orígun òun ni pé mọ́jẹ̀mú ìta ìjọsìn ló wà ṣùgbọ́n tó máa ní orígun ìrun inú ìjọsìn yẹn lòun gangan wá so àwọn àfá ẹnu okò lórí pé àníyàn ṣe orígun òun ni àbí kápẹ́ ní májẹ̀mú ìrùn ṣùgbọ́n gbogbo wọn ẹnu wọn kò lórí pé ọ̀ràn yẹn ni àníyàn so tá fi àníyàn kú yóò jẹ́ mẹ́ta tí a ti mention báyìí so anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam wá sọ fún arákùnrin yẹn ó ní idha kumta ila salati fakabbir tó bá ti dìde tó fẹ́ kírun ṣe Allahu akbar thumma ikra ma tayassara ma'aka min al-Qur'an bẹ́ẹ̀ni tó bá wárò ẹ̀ lọ́rùn nínú al ká àwọn afẹ́sìn wọ́n ní tó rọrùn láti kanú al náà ní suratul Fatiha pàtàkì jùlọ ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó sọ pé lásọ̀lá tàlímọ́lẹ̀m yẹ kara bí fàákì àti kíta ẹni tí ó bá ka súrátì fàákìá kò ní o ó ń ṣàlàyé máta ya sára máa ka minel quran tí anábì sallallahu alaihi tí ó sọ agbọ́dọ̀ kọ́ bá ṣe ń kà á àwọn èèyàn ni ò mọ súratul Fatiha ká bẹ́ẹ̀ ni wọ́n ní opportunity àti máa ká ṣùgbọ́n wọn kà kún ẹni tí kò bá ní opportunity àti kà á ẹ̀ṣẹ̀ gba Islam adẹ̀ ní kó lọ kíhun kò tí ì mọ súratul Fatiha ká irú èèyàn báyìí nǹkan yẹn fún àmọ́yé ọdún kó mọ̀ ọmọ ṣe ń ka suratul fatiha eléyìí nǹkan tí ó burú jáì ni so tó máa ní kí ẹlòmí ìka suratul fatiha ní ti ìkàkùkà ni ó máa ka bẹ́ẹ̀ ni ẹni tí ó bá mọ suratul fatiha ká àwọn àfá wọn kàwé èèyàn bẹ́ẹ̀ fún ẹni tá a sọ pé òpè ni òpè ni bóòlù èèyàn fẹ́ jẹ́ mùsùlùmí tí ò ní mọ suratul fatiha ká kíkà tá ń sọ kò ń ṣe kíkà ti àwọn onítẹ̀jú ìlú tẹ́yìn ó de gbogbo àwọn òfin míì tí wọ́n so mọ́ ń sọ ṣùgbọ́n at èdè lárúbáwá ni kágbìyànjú àti pé àwọn aráfi rẹ̀ bó ṣe kí á pé so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì so agbọ̀rọ̀ kọ́ mọ́ ṣe nǹkan sóràtùl fatia ìka sóràtùl fatia lára àwọn orígun ìrún ni bákan náà anábíwá muhammad sallallahu alaihi wasallam ni thumma rka' lẹ́yìn ẹ lọ sí rúkú kò sọ ipé kó ka súra mi kó ka lè torí pé tá ń discourse in tó jẹ́ orígun ni tẹ́yìn ò bá ṣe tó ṣe pẹ́ ni ò ní o tàbá ka súra sí fatiha nìkan lórí irun àníhun tàbá ka súra mi tàbá ka lè anábìsọ́lá sanwó-án ní súnmọ́ra lẹ́yìn náà lọ rúkú hatta tẹ́tìmá iná rọ́ọ̀kìá títí tí wà á fi fara balẹ̀ níbi rùkú yẹn orígun méjì yẹn kárùkú bákan náà ká fara balẹ̀ níbi rùkú yẹn ẹni tá a sọ pé rùkú òun tó ṣe pé ọwọ́ rẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì ó gbé lórí orúkún rẹ̀ méjèèjì that is ó tẹ̀ ó dẹ̀ gé àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì lórí orúkún rẹ̀ méjèèjì tó pé ta bá wò ààyí sọ pé ní orí ìdúró ló wà eléyìí ni alhaddul adnali rukur ẹni tí a sọ pé orúkú ó kéré jù ó gbọ́dọ̀ ṣe bá ṣe sọ yẹn nam ṣùgbọ́n rùkú tí ó kún dáadáa tí ládàá rẹ̀ pọ̀ súnnà ní kí a ṣe bí wọ́n ṣe sọ pé anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ṣe wọ́n ní tí ànábì sallallahu alaihi wasallam bá rù kó ní yóò rù kú in such a way tó ṣe pé yóò nà ẹ̀yìn rẹ̀ hatta law subba ala dhahrihi al-ma'u tastaqarra kí ni kan ní òun fẹ́ domi sí ẹ̀yìn tí ànábì náà sallallahu alaihi ṣùgbọ́n eléyìí kò kìí ṣe ọ̀ràn ẹ̀yàn èyí tó jọ́ràn ẹ̀yàn gangan òun ni kí àtẹ́lẹwọ́ wa méjèèjì ká lè gbé e sí orí orúnkún wa ká lè gbé e sí orí orúnkún wa tàwa bẹ́ndì ìyẹn ti ṣó pé ni àṣerùkú tí ó kéré jù ṣùgbọ́n tó dáa jù òun ni kí a nẹ̀yìn wa dáadáa bákan náà ká má máa wo ilẹ̀ káwo bí tí afẹ́ forí kan yóò jẹ́ kí orí wá lè tírètì dáadáa eléyìí ni tí ó dájú ṣùgbọ́n ẹlòmí lè má lè ṣe látara pé yìí ò yúzù tẹ́lẹ̀ àbí látara pé bóyá ó ní back pain àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so adna rukú yìí tó kéré jù òní tí a ṣe lálàyé yẹn èèyàn máa wá ń farabalẹ̀ ń bẹ́ẹ̀ ìfarabalẹ̀ yẹn orígun lòun gẹ́gẹ́ fún rẹ̀ ẹlòmíì tí ó bá lòun rúkú báyìí ẹ̀rù nígbà tó ṣe wípé ẹyẹ ń ṣàǹkan jẹ àbí adìẹ ń ṣàǹkan jẹ ni tó sáré borí dìde so ìyẹn gbọ́rọ̀ farabalẹ̀ níbẹ̀ at least tẹ́yìn ó lè fi ṣe bí àzíkìrí bí ọ̀kan méjì mẹ́ta so ìyẹn gbọ́rọ̀ lè ṣe yẹn eléyìí ni wọ́n ń pè ní kíni àtúmọ̀ so arruku orígun ni ká ruku yẹn then atumanina fi ruku ká farabalẹ̀ níbi ruku yẹn lára orígun ni torí pé anabi sallallahu alaihi wa sallam sọ fún arákùnrin yẹn ipe sumarka hatta tatma inna raki'a sumarfa hatta ta'tadila qa'ima lẹ́yìn anabi sallallahu alaihi wa sallam ni gbórí dìde níbi ruku yẹn gbórí dìde níbi ruku orígun kan yẹn lọ́tọ̀ hatta tààtẹ́dílẹ̀ kọ iman tó bá gbó ìdè ń bi rùkú ó dìde tán yányán ni ẹlòmí tó wá ló ń dìde ń bi rùkú kò ní dìde tán yányán ẹsẹ̀kẹsẹ̀ ó ti tún tẹ̀ láti lọ fún ìforíkanlẹ̀ ẹnìyẹn ti gbé ntí a sí àtùmánínà ìfarabalẹ̀ níbi kí ló ti gbé e kalẹ̀ so alẹ́ ìtìdáàlù ká dìde kó ṣe pé ká wà upright níbi ìdìde wa orígun ni so eléyìí à ń sọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn máa kírun bẹ́ẹ̀ bó ṣe ń gbórí dé ń bi rùkún kò ní sí ìdílé tán ó ti lọ sí ìforíkanlẹ̀ ẹni tó wá ṣe rú ẹ̀ kò ní irun bákan náà anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam wa ni tó bá ti dìde tí ó wà erect tó dúó bí mo ṣe dúó yìí fún masjid wá lọ sí ìforíkanlẹ̀ láti lọ foríkanlẹ̀ tó bá wá débi ìforíkanlẹ̀ yẹn hatta tẹ̀sìmọ̀ inna sáájídá otu tún gbọ́dọ̀ fara balẹ̀ níbi ìforíkanlẹ̀ yẹn ẹni tá rẹ̀ sọpọ̀ foríkanlẹ̀ ìwájú rẹ̀ gbọ́dọ̀ kanlẹ̀ mọ́ imú rẹ̀ gbangba wájú àti igimú ni ó gbọ́dọ̀ kanlẹ̀ bákan náà àtẹ́lẹwọ́ wa yìí a gbọ́dọ̀ gbé e lélẹ̀ wa méjèèjì gbọ́dọ̀ àwọn anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n pa àwọn láṣẹ pé kó ń ṣe ìforíkanlẹ̀ aláàsábà àti àdúmì lórí egungun méje fẹ́ni tí ó bá ṣe ìforíkanlẹ̀ bá ṣe ṣàlàyé èyí kò ṣe ìforíkanlẹ̀ yẹn yóò fara balẹ̀ níbi ìforíkanlẹ̀ orígun ni tó mẹ́rfà ní gbé orí ẹ̀ dìde hátà tẹ́tìmá iná jálisa tó bá gbórí dìde ó ti ṣe orígun kan ó tún wá farabalẹ̀ jòkó ẹlòmí ò ní farabalẹ̀ jòkó bó ṣe gbórí dìde ń bí ṣùjú nìyẹn kò ní tí ìjòkó dáadáa kó tó tún lọ ṣe kí ní kó tún lọ forí kanlẹ̀ ẹni ò níhun so eléyìí àwọn kẹ tí wọ́n ń pè ní orígun òun ni a tún padà máa ṣàlàyé àwọn tó ṣẹ́kù fún wa nínú ọ̀rọ̀ mi ànẹ́bìsọ̀ lásán wá parí rẹ̀ pé wọ́n fa zalika fi sọ́lá àti kẹ kúlì ha anẹ́bísọ̀lá àtàní mo yí ṣàlàyé fún ẹ̀yìn ni ó ṣe ní gbogbo èrò rẹ̀ tó kù abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó gbà wọn ṣe ìjọsùn ọlọ́wọ́ wa alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd we give thanks to almighty allah subhanahu wa ta'ala May the blessing and peace be upon the noble Prophet Muhammad, his household and companions altogether. Having concluded the conditions of Salah, today inshallah we'll be discussing the pillars of Salah. When we say pillars of Salah, these are things that are compulsory, the way the conditions are compulsory but the difference between the pillars and the conditions is that the conditions are outside the solar. Things that you do before you enter the solar. But when we say pillar, the pillars are compulsory aspects of solar that you do within the solar itself. So they are said to be pillars, not just compulsory in that when you deliberately omit them, you have no solar when you mistakenly omit them, you have no salah if you do not bring them back. And if you bring them back, that will lead you to prostration or forgetfulness. But you have to bring them back. If you don't bring them back, it does not matter whether you omit them forgetfully. You have no salah unless you bring them back. So when you now bring them back, you do prostration of forgetfulness. So they are called what? Arkan, pillars. That is, they are just more than ordinary compulsory. If we say they are ordinary compulsory, this ordinary frustration or forgetfulness will suffice. But in the case of pillars, ordinary frustration or forgetfulness that it causes you to sahwi is not enough. You have to bring the pillar that you have omitted. And if you do that deliberately, you have no salah. And that's why we have to be very, very conscious of our ibadah. A man during the time of the Messenger of Allah sallallahu alayhi wasallam entered the masjid and the man prayed. After the salah, the Messenger of Allah sallallahu alayhi wasallam called his attention and he said to him, You have not observed salah. This your salah is incorrect. It's not valid. So the man went back according to the command of the Messenger of Allah sallallahu alayhi wasallam. He did not do better. He prayed the way he had prayed before. When he gave the claim to the Prophet ﷺ, he said the same thing to him by saying, go back and pray. You have not prayed. So this was repeated three times. Then the man acknowledged his what? His ignorance. And he said, O Messenger of Allah ﷺ, I I swear by the one who has raised you with the truth, teach me. I don't know how to pray better than this. And it's a good quality. When you don't know something and they explain to you, you what you accept. When you don't know something, you should be ready to learn. Contrary to what a lot of people do today, they are ignorant and they don't want to learn. When they see people correcting them, they take them as enemies. This is not Islam. So the man said to the Prophet Allah, I don't know how to pray better than this. For me, teach me. Then the Messenger of Allah sallallahu alaihi wasallam said to him, when you go to Salah, huh, when you stand up for Salah, first thing, apart from what the intention of the Salah that you want to observe, which the scholars have differed, whether it's a pillar of Salah or it's a condition. Some scholars they consider to be condition because they believe it's something that precedes or, or the Salah that comes outside the Salah. While some said it is also what is part and parcel of the salah. But they all agree that you have to have intention of the salah that you want to pray. It's compulsory. So apart from this, Messenger of Allah sallallahu alaihi wasallam said, إذا كنت إلى Say Allahu Akbar. Say Allahu Akbar when you rise to your salah. So when you stand up for salah. So standing up is a pillar unless the one who is incapacitated Somebody who does not have the ability to stand up, then this is what is dropped from the person. But you have the ability to what to stand. You have to stand while praying, unless it's nafila, as we have explained before. Nafila salah, you can pray seated. Only that you have have the reward of the one who has prayed standing. But compulsory salah, you have to pray standing. So the Messenger of Allah sallallahu alaihi wasallam said to the man, إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَكَبِّرْ فَكَبِّرْ That is say Allahu Akbar. We talked about the way people say Allahu Akbar. Some people say Allahu Akbar. Allah is Akbar. This is wrong. Over some we say Allahu Akbar. Allahu Akbar. When you say Allahu Akbar, you are asking question. Is Allah the greatest? So it's not Allahu Akbar and it's not Allahu Akbar. It's Allahu Akbar. Don't try to beautify your voice uh, particularly for the one who is re-echoing the voice of the imam, because they want it to be sweet, or the one who is calling adhan, so they want to watch, they want to beautify their voices, so they say what Allahu Akbar. When you say Allahu Akbar, elongating the bar, this is what this is committing shirk lafzi. Eh? Is act of polytheism, verbal act of polytheism. So you don't say Allahu Akbar, Allahu Akbar. Don't beautify your, beautify your voice because if you do that by saying Akbar, you have committed what is known as Baba Shirk. So Allah is not drums. Don't say Allahu Akbar, Allah is drums. It's Allahu Akbar. Allah is the greatest. So Messenger of Allah Allah said this to the man. Then after that, he said to him, ثُمَّ قْرَى مَا تَيَسَّرَ مَعْكَ مِنَ Read whatever you can read of the Quran. Scholars, they say what is easy for one to read in the Quran is Surah Al-Fatiha. And one is not excused unless somebody who has just embraced Islam who does not have the opportunity to learn it quickly. But he has to learn it. But for somebody to have been in Islam for the past 10, 15, 20 years, I don't doesn't know how to recite Surah Al-Fatiha. This was a big minus on the side of the person. So we should not be shy. We should try to learn how to recite the Quran. Scholars, will say the one who cannot recite Surah Al-Fatiha, a Muslim who cannot recite Surah Al-Fatiha is ummiyun, is somebody who is illiterate. The person remains the way his mother giving birth to him. How can you be a Muslim and you cannot recite Surah Al-Fatiha? So when we talk about reciting of Surah Al-Fatiha, we are not talking about reciting it with what the muhassinat that the scholars of Tajweed have put down. No, this is an Arabic uh, uh language, is Arabic words, So you should be able to pronounce them uh, uh, uh, as much as what possible. So we are not talking about beautifying your voice, doing idgham, iqlab, iqfa, not this we are talking about the uh, pronouncing the letters the way they should be pronounced, not elongating what should uh, not be elongated, and things like that, or emphasizing what should not be emphasized. So this is very, very important. Inshallah, we continue some other time. We pray Allah subhanahu wa ta'ala accept our ibadat. سبحانك اللهم وبحمدك أشهد أن ilaha illa Ant, أنت أستغفرك وأتوب